من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وبص منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن لهدي ابي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكم الله وبسير قدر tún kádàrá a tún máa ṣẹ̀ níbi àkókò yìí nínú ọlá rẹ̀ ló ti ṣe eléyìí fún wa nínú orí ọ̀fẹ́ rẹ̀ òun ló ti ṣe eléyìí fún wa ọlọ́run àfihàn àti títóbi rẹ̀ àbìbí ọ́ sọ wá lẹ́nu tí ó mọ orí fún ọ sọ wá lẹ́nu tí ó dùgbẹ́ fún ọ ọlá tóbi rẹ̀. lẹ́yìn bẹ́ẹ̀ ṣọ́ra ibi tí a sàlàyé àkùránì dé òun náà ni súrọ́tù al-an'am aya one forty ọgọ́rùn àti ogójì ọgọ́rùn lé ní ogójì. Náà, pẹ̀lú ìrànlọ́wọ́ Allah, a máa tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أنشأ جنات محروشات وغير محروشات والنقل والزرع مختلفا الزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا من الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ثمانية أبواب من الدأل اثنين ومن المحس اثنين من الدأل اثنين ومن المحس اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبن اثنين ومن البقر اثنين قل آه الذكرين حرم أم الأنثيين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أسلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ الصابرين ومن also sọ ẹ̀rí kankan lè nípa ẹ̀ lọ́tọ̀dọ̀ rẹ̀. èmi ni wọ́n mú ọlọ́run bá máa ṣàlàyé nínú àyà yìí pé. wàhùwà lẹ́yìn ní àṣàjà ìlànà ìgbà ọba tẹ́yìn ọmọ ọ̀hún tẹ́yìn wá ń pín àwọn ẹ̀dá rẹ̀ sí méjì tẹ́yìn wá ń pín àwọn kan fúnra yín tẹ wá sọ àwọn nǹkan bíi tí bẹ́ẹ̀ sàkóso lórí ara yín tẹ́lẹ̀ sí fọlọ́wọ́ ọba ọlọ́wọ́. ọlọ́lọ́wọ́ ọlọ́wọ́ ọba yìí òun lòun dá àwọn ọgbà oko òun lòun dá àwọn irúgbìn oríṣiríṣi nínú àwọn èso. nínú àwọn nǹkan ewébẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé ń wù láti ilẹ̀ ọlọ́run ló wọ ọlọ́run lòún dá wọn ma'arushat àwọn nǹkan ọ̀gbìn tó ṣe pé èmi ọlọ́run ọba yìí nígbà tí mo dá mo dá wọn nígbà pé yíyọ wọn títa wọn. àwọn igi nǹkan ni wọ́n ta mọ́ ni wọ́n ti ráyè gbèrú ìyẹn ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yẹn ni jáàdá àlẹ́yìn làárùsì ìyẹn ni pé àwọn irúgbìn kan bẹ tó ṣe pé tó bá máa wù ní fúnra ọba ni wíwù rẹ̀ yọ igi lẹ́gbẹ̀ẹ́ tí ta mọ́ yọ wà lọ́mọdé èyí ní ọlọ́run ń bẹ nínú àwọn irúgbìn tẹ́mi ọlọ́run ọba aláàṣẹ fún yín tẹ́ ń ta ara pé mo ṣe pé kọ́ máa lọ́mọdé míì tí ó wà dà gẹ́gẹ́ bí òkè gun tí ó bèrè mi ta. àwọn míì náà tẹ́yìn náà ṣe ń ṣe lọ́wọ́ ara yín tó ṣe pẹ́yìn náà lẹ́ẹ̀mọ̀ọ́mọ̀ lọ́gi máa kó lè rí ibi tí ọ̀tá máa nílùú òkè tí wọ́n bá fẹ́ gbé iṣu ọ̀tọ̀ lásìkò tí wọ́n ń gbé iṣu ọ̀tọ̀ lásìkò tí wọ́n ń gbé àgbàdo àgbàdo wọn ọ̀kọ́ wá gbìn àbí kí wọ́n kọ́kọ́ gbin kí wọ́n kọ́kọ́ gbin ọkà bàbà táwọn eléyìí lásìkò tí wọ́n bá ti wá lọ wọ́n ṣẹ̀ wá gbin èso tẹ́lá wá gbin èso ní igi tí wọ́n ti ká àgbàdo wọn ò ní kan wọ́n kàn ìgbàgbàdo lásán kúrò mẹ́rin nítorí pé iṣu tí máa ń jáde bọ̀ nílẹ̀ ẹlẹ̀ òun ò ní òkú tó fẹ́ gbé e dúró tí ó fi ráyè kàwé. àwọn àgbẹ̀ bí wọ́n ṣe ṣe kínní ìbọn ṣe kọ́ọ̀sì rẹ̀ yìí wọ́n wá kọ́ọ̀sì kínní yẹn ká ní wọ́n dojú sílẹ̀ lẹ́ẹ̀ báyìí wọ́n wá kọ́ọ̀sì igi àgbàdo lé lórí báyìí wọ́n tún kọ́ọ̀sì rẹ̀ lé lórí báyìí wọ́n sì wá ká lórí èdè nù nítorí bí àgbàdo tó fẹ́ wù ú lẹ́lẹ́ tó máa fi jáde pọ̀ tí ọba kiri ní kí ọ̀tá mọ́ àgbàdo yìí ẹ̀ ìsìn yẹn ò ní gbérí àti kó rí ní kí ọ̀tá mọ́ tí ewé ọba ti jáde tí ò rí bi ká káàkiri kò ní láǹfààní àti ṣẹkẹ́ni láti wù nínú kó kú mọ́ bẹ́ẹ̀ àbí tó bá máa wù kọ́mọ́ tóbi tẹ́másù lẹ́jọ́ ebè kan ní tẹ́ bá wú iṣu jáde.

kò tí wàá tọ́ síbẹ̀ tábà tó wàá ká irun tán wọ́n tún wàá kiri rẹ̀ bọ́lẹ̀ padà ara gé kiri rẹ̀ bọ́lẹ̀ padà yóò tún padà wù mí ó lásìkò tó wọ́n ni tó wàá ká ẹ̀ ọlọ́run àwọn àgbàdo tí ń yọ wọ́n ń yọ ọba àlá àti mo ti kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀nà tẹ́ fi ta nǹkan sí ilé rí tí أنشأ جنات معروشا bákan náà kìí ṣe yíwọ̀n nìkan. ọ̀pọ̀ àná àìmọye àwọn koríko àìmọye àwọn ewébẹ̀ àìmọye àwọn nǹkan jíjẹ tó sì pé ní ọlọ́run ọba àlá màá ní kí wọ́n hù jáde àwọn ò ní ìdíkẹ́ fi kankan bá wọn bí àgbàdo wílẹ̀ àwọn kan kò lọ́kùnra wọn. wọ́n kanlẹ̀kanlẹ̀ fọ́ọ̀mù kó jáde fúnra wọn wọ́n sì dúró bí ọkà bàbà yọ fọ́ọ̀mù kó jáde fún rẹ̀ yóò ṣe kí yóò dúró. àbáwọ̀ kan bẹ táwọn náà àwọn òsì ẹ̀mí láti fọ́ọ̀mù wọ́n sì wọ́n ò wọ́n sì ta wọ́n ta jáde àwọn eléyìí wọ́n pọ̀ dáadáa. ìbẹ́ nu wọn bí bàrà ilẹ̀ ẹ̀rẹ́ ló ṣe kéde ni ọ ta sí ó ní nìkẹ́ ẹ̀ka náà kankan kó kò ní nìkẹ́ ẹ̀ sí àtibàbà fún àbíkẹ́ ẹgbẹ́ àwọn nǹkan yìí

àmọ́ tọ́lọ́run ló máa lékún tí yóò máa lékún yóò máa lékún ọlọ́run ló sì ní gbogbo ẹ̀ ẹ wá fún àwọn òsàn yín nìkan ọlọ́run bá kan náà ẹ̀mí ọlọ́run ní kéde ọlọ́run ní èso dàbí dùn èmi ọlọ́run ni mo ṣètò ẹ̀ fún yín èmi ni mò ń wù bó ṣe kéré náà nù àbá wọ́n sì ń kó tirẹ́láàsì rẹ̀ gbọ̀ngàn wọn kó. ọlọ́run ni mò ń ṣe èyí ọlọ́run ni mò ń ṣe bẹ́ẹ̀ wá ń gbàgbé dùn yẹn yìí oríṣiríṣi lọ́wà oríṣiríṣi lọ́sọ̀gẹ́ òun lọ́wà tó sọ lóṣù kan at least dàbídùn tọ́wà níwọ̀nba èyí tẹ̀mí ni mo lè sọ pé mo bójú rí ó ti yẹ bóyá bí oríṣi mẹ́rin. ìwọ náà bụ borí sí méjì ọmọ yìí tá a máa ń jẹ lójoojúmọ́ àbí o sì máa ájúwà àbí. àwọn tàbí kò yí ọlọ́run lèmi ní ọlọ́run ni èmi mú ní kọ́ máa wù èmi mò ń ṣe fún yín èmi mọ́ dáa. bákan náà àwọn irúgbìn míì náà tẹ mọ̀ lóríṣiríṣi ọlọ́run lèmi ọlọ́run ni mo ṣe. ọlọ́run ní nínú agbára ọlọ́run nínú àánú tí mo ṣe fún yín yìí ní kí jíjẹ wọn jọra wọn ẹ gbọ́ ibì kan náà wọ́n ti ń wù omi kan náà ní rọ̀ sí wọn ẹgbẹ́ kan náà lẹ́gbẹ̀ẹ́ wọn sí ẹgbẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ ní bí ẹ bá ju sílẹ̀ kaba ọ̀tọ̀ tó gbin òdùkú ànàmọ́ sẹ́wọ́n lẹ́gbẹ̀ẹ́ lánàá tó tó gbin sẹ́gbẹ̀ẹ́ kan tó ibì kan náà lẹ́gbẹ̀ẹ́ sí àyè kan náà lẹ́gbẹ̀ẹ́ sí. olúwa ọba sọ pé ìyẹn ní pẹ̀sẹ́tò lẹ́yìn pé ní wọ́n pè ní ànàmọ́ so ibi tẹ́ ẹgbẹ́ sí wọn náà ní eré ilẹ̀ kan náà lọ́wọ́ àwọn ẹjọ́ kan náà sí omi kan náà lọ́dà sí odò kan náà lọ́rọ̀ sí jọra wọn díẹ̀ ni wọn ò ní jọra wọn tán tó ń bá wá jáde ní jíjẹ yàtọ̀ yín eléyìí máa gẹ̀rẹ̀ eléyìí ò ní ni kò ní ọlọ́run ní ọlọ́run mo ní jíjẹ rẹ̀ ọ̀yàtọ̀ ẹ̀yin náà lè dúró àìsí ẹ̀gbìn èrè ọlọ́run ní èmi ọlọ́run náà ni mo sí jíjẹ rẹ̀ yàtọ̀ lẹ́nu yín tí bá ní máa jẹ́ oúnjẹ oríṣi kan kí lè bẹ́sẹ̀ bí ẹlẹ́wọ̀n bí ẹlẹ́wọ̀n tí mo ní a máa jẹ oúnjẹ oríṣi kan bí ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n kí lè bẹ́sẹ̀ kò sí dásì àbí àbùkálàwọ̀ ẹ̀rọ jẹ́ yìí ìsìnkànnà jẹ wọ́n ti má jẹ̀bi méjì lọ. wọ́n mú kọ́ láwọ́ wọ́n sì jẹ ẹ̀wọ̀ olómi olómi ni o wọ́n jẹ ní kíni lọ́sàn-án bàbá dalẹ̀ bàbá wẹ́bà wọ́n sì máa jẹ́ lọ́nu. ọlọ́lẹ́mi ni mo chéjì àwọn kìnnìkan mùtíyè fún yín arore mi ni nínú àwọn tí mo tún ṣe fún yín mo tún ṣe èzèzè tó lè fún yín èso ṣe tó lè mo ṣe fún yín táǹkì ní olú èso olùbọ̀ ìpìlẹ̀ rẹ̀ gángan ní kíni tọ́jọ́ síbi rẹ̀ olùbọ̀ ìlànà òróró rẹ̀ a sì máa zètúnì yìí náà wọ́n máa ta ọ̀wà ní gòbáyìí. ó ti yẹ ọmọ àdúgbò báyìí wọ́n kàn ń lo jáde ni lára sí èmi ọlọ́run náà ni mo ní ọmọ rí ọ́ìlì jẹ lára rẹ̀ kó sì lọ wúlò fún mi wá pín àwọn àwọn nǹkan nǹkan ìgbìkan ẹ pín fúnra yín ẹ àwọn nǹkan ọlọ́run bákan náà wọ́n máa àti máa ọlọ́run ní mo ṣe eléyìí òfin bẹ́ẹ̀ wá nàìjíríà lọ́dún ìbádé àmọ́ wọ́n olùdílágàjà ló lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọlọ́ọ̀lẹ́gbẹ̀ẹ́ náà mo ṣe àmọ́ pọ̀ nínú èkó ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá gbogbo ìdílé wọn ilẹ̀ ìlú ètò pọ̀ ọlọ́run dára níbi ó tún dára níbi èso ó dára níbi èso yẹn dúndùn àti kíkorò dódò àti kí ló gbé epo ẹ̀yìn rẹ̀ kòrò nítorí wọ́n á jẹ́ tinú ẹ̀yẹ yìí dódò wà ńbẹ̀ kíkorò bẹ́ẹ̀ ó láwọn nǹkan tó wà nínú rẹ̀ ó ní báwọn yẹn ṣe máa rí máa dùn àwọn wà nínú rẹ̀ ó ní ṣe máa lára sí ọwọ́ mi kò wá kó kẹ́ mọ̀ mí lọ́ba ṣé kò tó kẹ́ ṣe mí ọlọ́run bá kan náà. ọlọ́run gbogbo tí wọ́n kọ́ka lẹ̀ yìí ń bẹ nínú wọn tí wọ́n jọra wọn lérí ń bẹ wọn lórí kéré tó wọn báyìí wọ́n jọra wọn lójú wọ́n jọra wọn lójú àmọ́ jíjọra wọn tí wọ́n jọra wọn lójú yìí wọ́n kàn jọra wọn lójú bí yẹn bá mú gírèpù lọ́wọ́ tó sì mọ́sàn lọ́wọ́ wọ́n jọra wọn àbí wọ́n jọra wọn. wọ́n jọra wọn. kọ́dà ẹ̀jẹ̀ àti sunsun mọ́ra wọn. àbí ọ̀gá ọlọ́run ṣe ni ẹ̀jẹ̀ àti su ó ṣe kí ni sọmọdébìnrin lẹ́jẹ̀ àsábà pákí ẹ̀mọ pákí wọ́n sún mọ́ra wọn ọlọ́run ló ṣe é. bẹ́ẹ̀ lẹ́wọ̀ ara àwọn èso tí wọ́n sùn mọ́ra wọn báyìí wọ́n jọra wọn ní rírí ọlọ́run lẹ́kọ̀ọ́ kí ni wọ̀gẹ́ ìrù mọ́tà ṣàbí lọ́sọ̀ wá jọra wọn lójú ẹ̀mí ẹ bá tọ́sí wọn ni kò ní jọra wọn. kò ní jọra wọn. ní ìyẹn bá lọ́sàn àtọ́bá rí gírèbù tó fi ọ̀sán tó báyìí ló tóbi tó báyìí nígbà tó bá fi bí ẹnì ní bí ẹ bá sì rí ọsàn kéékèèké tó o tún wá ní ọsàn wẹ́wẹ́ lẹ́mà àbí tó o rí ọsàn wẹ́wẹ́ tọ́wá òkè àbí ọsàn kékeré ni kí mo lọ́sàn kékeré ní ẹjọ́ mi mọ láìkẹ́ tọ́wá mu ẹ ó tó bá ti fi sẹ́nu ẹ nìkan ò ní kọ́ tó gbọ̀ wékè ni eléyìí èsì ọsàn ọsàn wẹ́wẹ́ lélẹ̀ kọ́ mọ́ ọsàn wẹ́wẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi láti jọ torí fún àwọn ọsàn kékeré ló dáná agbára ọlọ́run ni ọba tó lè ṣe àwọn agbára yìí tó lè fèsè wọn ọjà gbogbo tóbi ọjà gbogbo tóbi ọjà gbogbo lè fi wá dára tó fẹ́ ọjà gbogbo lè parí rẹ ọjà gbogbo lè gbé wá dìde tá a bá kú tán fáìtà àdúrà ní sìn ẹ̀ka sìn nù ìjà ronú àpòjọ kan ọ̀ẹ̀ka sìn nù àwọn tí wọ́n gbọ́ àwọn tí wọ́n gbọ́ ni wọ́n mọ̀ pé kí wọ́n sìn. ọlọ́run gbogbo àwọn kan tí mo dá ìkalẹ̀ fún yín yìí. olùwọ́ mi ń sábà yìí ìlà àtúmọ̀. ọlọ́run ni ẹ máa jẹ gbogbo tí mo dá yìí ẹ máa jẹ nínú èso rẹ̀ nígbà tí wọ́n bá ti ṣèso ká bá tí wọ́n yọ ọmọ tí wọ́n gbóró ẹ máa jẹ́ kẹ̀lú dúpẹ́. torí tí mo fi dá o ẹ̀rí àtẹ́tòmí tiwa lọ́nà fi dá lọ́nà fi dá ní púpọ̀ nǹkan ní káwọn èso yẹn wà lásán kúlù mí ń ta màrí yìí àwọn èso àwọn nǹkan tẹ̀ ní yẹn ẹ máa jẹ́ wàkọ́lá kọ̀ọ̀lá kò má fèrè àrùn ní ọlọ́run tó kó sí ń bẹ láyé pátápátá èmi mọ́ dáa fún yín àǹfààní tí yín ní kò sí tọ́lọ̀ ń bàbí dá kẹ́sìn ò lè bá ọrùn mi kẹ́rin fi ṣe é ní àmọ́ àmọ́ sùn ọ̀láyà sí ẹ̀sìn náà láti á kàn máa bẹ̀ kọ́ gbà lọ́wọ́ wa ẹni ní ìṣẹ̀sìn kankan rárá olóyè kò sí ẹni tì nọ́ọ̀tì kò sí ọkàn wáyé nǹkan jẹun ọlọ́run ń gbádùn kò sì fẹ́ bí ìrànú ṣúgà nítorí kẹ́ni ń ṣe ń gbádùn wọ́n ti ń pọ̀ tó jẹ ń kó sí yẹ irú àwọn ìyẹn lọ́lọ́ ni wọ́n máa jẹun kálá àná. wọ́n láti ìyàtọ̀kọ̀ òun yá sábà tí àwọn ọ̀nà ọ̀yà kò lóun ẹ̀ka máa ta kó láàrín àwọn ọ̀nà àrùn mọ́tò wà wọ́n máa gbádùn bí ẹran tó ṣe ń gbádùn sọ̀rọ̀ pé tó bá wà lọ́kọ́ ní máa ń jẹ lọ kò sẹ́ni tí ó mu báwo yọ jẹ nígbà tó wù lẹ́jẹ̀ ìjọba ti rí bórí wíwúpa ìjẹ lọ bórí dúdú ìjẹ lọ bórí gírínì ìjẹ lọ bórí ìtótóbi ìjẹ lọ. tó bá tó kú mẹ́rin tó bá kàrà àjẹkù ló ṣe kí ni ẹ̀ka àjẹkù àjẹkọ̀ bórí mi tẹ́lifíkalẹ̀ yóò kẹnu bọ̀ yóò mú bórí mi yóò kẹnu bọ̀ ọ̀kẹ́ gírí ẹbí ẹtẹ bí tẹtẹ rẹ kó sì ń jẹ káàkiri mu tó bá ti rí náà yé ìdílé gbogbo ẹ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ lómi náà ṣe ìjẹ láyé nù àwọn tí wọ́n wáyé jẹ lásán ni wọ́n wá jẹ kó sàfihàn owó mi jẹun kó lọ sàríyá àgbádùn wọn ò sí lọ. ọlọ́ọ̀ni gbádùn ẹranko ni wọ́n gbádùn ìgbádùn ẹranko wọn ò tiẹ̀ fún owó sírun táwọn ṣe láyé rárá ọlọ́mọ ṣètò wa àbí ntẹ bá kà ní kọ̀ọ̀rán ní sẹ́nu tó yẹ irọ́ nù kàlùlà yọ kàn áàbí kan mọ́ àkọ̀ọ̀rán ní tó bá ti ní tùmọ̀ tó bá ti ní tùmọ̀ wọ́n wá ìyẹ̀wò lórí. áàbí kan ní tùmọ̀ láàrú kọ̀ọ̀rán wàlúwàlú bọ́lọ̀ ṣe ní ìlú ṣe kó lè yà. Fọmọlẹ̀ àkùdà kò bẹ́ẹ̀ lọ wáyé àdìsá. Ọlọ́run tẹ́lú gbọ́dọ̀ lórí. Ọlọ́run ní ọlọ́run jẹ́ ẹsìn máa mú gbogbo àwọn kan yìí bàbá bá ti gbó. Ọlọ́run ní tẹ́ bá ti wá lọ káwọn nǹkan yìí. Ilé ìjọba ti lọ kéré oko tẹ lọ tẹ lọ péré wálé ìtẹ̀gbìn láti bí oṣù mẹ́fà ìtẹ̀gbìn láti bí oṣù mẹ́ta ìtẹ̀gbìn láti bí ọdún kan ọlọ́ni gbogbo ẹ̀. ẹ wá ẹ fún ẹ mú ẹ̀tọ́ àwọn nǹkan yẹn jáde lọ́jọ́ tẹ́ ẹ bá ti kà ẹ gbọ́ lọ́jọ́ tẹ́ ẹ bá ti lọ kéré èpo ẹ mú ẹ̀tọ́ wọn jáde àwọn àfáà kan ní pé ẹ̀kọ́ tọ́lọ́run bá ń san bíbá yẹn ní pé zakat ọlọ́run ní jọ́jà bá ti lọ kéré èkó ẹ̀ tètè yọ zakat rẹ̀ fáwọn àgbẹ̀ àbí fáwọn aláìní ẹ má tún di ilé rẹ o ó dẹ̀ ti ní iye tọ́lọ́run ní ẹ̀yọ zakat rẹ̀ àwọn àfáà kan sọ pé tọ́lọ́run bá ń san bíbá yìí ni pé káyà zaka tó sọ lẹ̀ ṣẹlẹ̀ ní eléyìí ṣe tọ̀rọ̀ áyà zaka wọ́n ní tọ́lọ́run bá aláǹsọ tẹ ẹ bá ti lọ kó tẹ bá ti lọ ẹ̀yin àgbẹ̀ tẹ bá ti lọ ká àwọn èso yín àwọn nǹkan ọ̀gbìn yín àwọn tán bá já láì ní ẹ fún wọn ní kọ́ọ̀bùdọ̀ ìyẹn ni pé ẹ fún wọn ní ọwọ́ kan mo tẹ bá ti kó ẹ fún wọn lọ́wọ́ kọ̀ọ̀kan. kẹ ẹ gbé káwọn àgbẹ̀ orí jẹ nínú tẹ bá fi dúró ní tẹ bá ẹ má dájọ́ o wà á tún hapọ̀ wọ́n á tún hapọ̀. nítorí pé nù ṣe lọ́jọ́ náà lọ́hùn ni pé ṣe ló ṣe ṣe nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ náà làwọn aláìní kálíkà bá wọn ṣe ka wọ́n ti mọjọ́ tí wọ́n ṣe tí wọ́n lọ kéde òkú àwọn náà dé ẹsẹ̀ ń parí ọgbọ́n wọn náà sí wọn náà àwọn òbí táwọn olú náà nílẹ̀ ìdẹ̀dùgbà sí àwọn àrídá nìkan káàdù sórí ẹ̀ ẹ̀fún wọn ti wá. ẹ̀tọ́ ìlọ́lọ́run wa sọ pé àwọn àwọn tí wọn ò ní lọ́wọ́ àwọn aláìní ẹ fáwọn náà lẹ́tọ́ wọn. ẹ fún wọn lẹ́tọ́ wọn o ẹ má jẹ mọ́lẹ̀ ẹ má kó sápò ẹ má ní gbogbo ẹ̀ lẹ́yìn nìkan lẹ́ni ẹkún wọn ẹtọ́ yìí sì ṣe pàtàkì ó ṣe pàtàkì ọwọ́ sọ̀rọ̀ àwọn ọ̀gá fún wa mú sọ́ọ̀tù kọ́lá. iná balawuna kama balawuna ashabaljanna. àwọn tó ṣe pé àwọn ọ̀fẹ́ fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ọ̀fẹ́ fún tálíkà mi tí wọ́n rí lóko tó sì jẹ́ pé ọlọ́run ọba sùnmánù wọ̀tá àlà ló ní kókó ìwọ́n pọ̀ tó bá wọn. ọlọ́run wá ń ṣàpèjúwe wọn fún wa ní ní pé òun ọlọ́run ọba lòun dán àwọn ará amákàwò ìgbà táwọn náà fẹ́ fáwọn aláìní lẹ́tọ̀ọ́ wọn jẹ́jẹ́ bí òun ṣe dá àwọn kan wò nínú àwọn ará ọlọ́run nígbà tí wọ́n àbá tí wọ́n ìpè ah, àárí àárí pé oko yẹn ti ó ti ó ti tó kán báyìí iṣu yẹn tó lé kéwì ó tó wú àgbàdo yẹn tó lé kéwì ó tó ká wọ́n wá ní àwọn ó tètè dídé bẹ́ẹ̀ láti lọ ká ní àárọ̀ kùtùkùtù ni. àmọ́ wọn ò tiẹ̀ ṣàyà bí kí wọ́n yá àwọn tiẹ̀ wá fún àwọn aláìní náà níbẹ̀. àwọn ọlọ́kọ̀ gbogbo gbogbo ẹ̀ láti wá lé òṣèlú kata fún un nígbà tó sọ ṣiṣẹ́ nínú òun ń ṣe nínú kí ló ń wò láàkà àgbẹ̀ tó ti wọn àwọn ọmọ wọn gbogbo ẹ̀ lálọ́ fún wa lé. ọ̀pọ̀ àyìnbá kọ́ nígbà táwọn náà ti láwọn òní múdálíkà lẹ́kọ̀ọ́ wọn nínú tọ́lọ́mọ bá ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ ọlọ́run nígbà tí wọ́n sùn kí wọ́n tó jí níjọ́ kejì ọlọ́run bá ní kí iná kan ọwọ́ láti sámà bó ṣe jó gbogbo ọkọ̀ yìí nù wọ́n sì sùn gbogbo ẹ̀ lójó. ọlọ́run ní oko tí ń tàn àbá tí ń tàn tó gírì tí gbogbo ẹ̀ fáyìn lọ tó yọ iṣu lọ́ta lọ yìí àgbàdo lọ́ta lọ yìí ẹ̀dàbídùn lọ́ta lọ yìí àgbọn lọ́ta lọ yìí gbogbo ẹ̀ lọ́ta lọ káàkiri yìí ọlọ́run nígbà tó ọlọ́run bá sọ náà sí i látòkè àbá gbogbo ẹ̀ tó ó sì dàbí òru tó dúdú kiri mú kiri. nígbà tó dàárọ̀ àwọn náà ló bá wọn rí ìjàká wọn bá tẹ̀lé àwọn ẹ̀ka lọ sí ìjà lọ wọn fẹ́ gbé lọ lábàṣùbà ìjà sì ti wọnú ọbẹ̀ káwọn àwọn alápámọ́ ṣiṣẹ́ wọn tó dé. àyẹ̀wò àárá àrùn ẹ̀kọ́ yìí wọ́n bá ń pe àwọn pé ẹja tètè wọnú oko lọ láàárọ̀ owó tẹ lásìkò kẹsì fẹ́ kéré epo yín lónìí torí tẹ bá fi lè ka pẹ́ àwọn inú odò wọn làwọn fẹ́ gbà nílẹ̀ tó bá jẹ́ pé lónìí yẹn níbi láti kó èrè oko yìí ẹja tètè lọ káàtì dájú lọ àṣùbà láti tètè lọ. wọ́n ń sọ lọ wọ́n bá ń lọ wọ́n bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀kẹ́lẹ́ síra wọn kí ni wọ́n sọ wọ́n sọ̀rọ̀ síra wọn létí. ẹ̀ẹ́dùnlá ayọ̀lẹ̀ kúrò nígbà ìyàwó ààrẹ ikú mi sí. kí lọ́rọ̀ tí wọ́n sọ ọmọ òní tálíkà wọn wọ́n ní pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ lónìí o àní gbà kíkẹ́ kánú àwọn tálíkà àwọn tálákùtà yẹn káwọn náà wá wọlé wá sínú oko yẹn àní gbà ó kó jẹra wọn lọ àní fáyé rẹ̀ fún wa. wọ́n kọ́ sáwọn àlàáfáà òní ọlọ́run yóò fún ọmọ àdéhùn oko wọ́n ní bẹ́ẹ̀ wọ́n nígbà wọn wọ̀ ní oko wọ́n débẹ̀ ní ọpọlọ fúnra wọn àwọn mùsùlùmí ò débẹ̀ lóòótọ́ wọn ò bá wọn débẹ̀ ní. ọlọ́run yà múlẹ̀ lóko àkọ́kànlé ẹ wọ́n ṣe ṣe fún wọn ní tí wọ́n ti ń lo kan rẹ̀ láti bí oṣù mẹ́fà láti bí oṣù mẹ́ta láti bí oṣù méje tí wọ́n ti ń dábàá rẹ̀ ẹ̀ wọ́n náà bá a lá bó sì dé owó rẹ̀ lóko. nígbà wọn lọ lóore rẹ̀ ẹ̀hẹ́. àwọn náà rí wọ́n rí tí wọ́n fowó ṣe. fowó ṣe wọ́n rí bó ṣe gbà wọ́n rí wàhálà oṣù méje wàhálà ọdún kan wàhálà oṣù mẹ́ta oṣù mẹ́fà wọ́n ní gbogbo ẹ ti wọlé ọwọ́ mi ah! àbá ìsìnà ni wọ́n dàgbọ́ gbọ́ ọ̀nà pé owó owó akọ́lá wọ̀ yìí no was a mistake this no road èso gbọ́ ọ̀nà ní as a mistake ẹlòmíì bá sọ fún wọn nínú àwọn tọwọ pẹ̀lú kékeré ọ̀nà wọlé sí sí àwọn amọ̀nà ní ọ̀nà táwọn lójoojúmọ́ ọlọ́wọ́ ọba gba àbá ó ṣe léwọ̀ fún yín ní kọ̀kẹ́kẹ́ rí ní ọlọ́wọ́ gba àbá ọsọ ní nǹkan pàtàkì náà lẹ́yìn náà ní fún aláìní inú oko wa náà láwa yìí á sí náà. Ọ̀rọ̀ àwùjọ fún arákùnrin àkùnrin làwọn ìyàwó láti ṣàbẹ̀wò. ìkànnì wọn tóun jẹ́ nìyí kò sọ fún yín tẹ́lẹ̀ ẹ bá sì ẹ bá ọba mọ́ tẹ́lẹ̀ àìfọ́ ọba máa yín àìrántí àìdúpẹ́ fọlọ́wọ́ àìrántí àwọn aláìní lọ́wọ́ kókó bá na bá wí jáde pé ṣubú àmàrọ̀ bìnà ìnà kúnlá sáré. Nínú àlọ́ ọlọ́wọ́ bá wa o, ó lágbára tẹ́lẹ̀ mi ò ní o, àṣàbùsílẹ̀ ṣe lóòótọ́ o, àbá ti mọ́ ṣe láyé o. Ọ̀fun yẹn ó gbà tó láṣù gbà mí. Ọ̀ tó láṣù, ojúbọ́tò ọ̀fẹ́ fún yẹn gan ó ṣe kéde, ọmọ ọ̀fọ́lọ́kọ̀ bá ju ọ lọ, kí ló gbójú lé? ìkáwùtà yóò tó ní ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ́ bí ẹ bá tún owó jáde ọlọ́run tó lówó ju lágbóòtò lọ́tọ́ lọ́mọ tó láti parí obìnrin yọ parí tí lè tó máa lọ́dún lè kí ní mú ọrùn ọlọ́pàá ọmọ ọmọ bọ́lá ṣe tó ọlọ́mọ ṣe tó wá bẹ́ẹ̀ tàbá mọ̀ ara wa tàbá mọ̀ wọn nítorí gbé lọ́wọ́ tí ń jọ lójú ọlọ́run sì ní ó kú lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ àwọn mọ́tò ìṣàkóso àwọn sáríkà. ọgbà àwọn olówó àwọn àwọn olówó àwọn ọmọ yéésù mọ́tò tó lé àbá ó lè tí ó wọ́n yé yé wọ́n wọ àwọn lọ lé ọlọ́dà mú wàrà wa jẹ̀mọ́ ọlọ́run subhanahu wa ta'ala ní pé ẹ fún àwọn táyíkà lẹ́kọ̀ọ́ wọn ilé bá ti tó ìkó wọ́n tó lówó lọ́rùn tó lówó lọ́rùn máa sàánú ẹ̀kọ́ owó yìí sàánú ọlọ́run wà ká ọmọ kan orí rẹ̀ lẹ̀ ẹnu rántí àwọn táyíkà ẹ̀yin ọ̀gbọ́n kìí ti bí làákà yìí ló dé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kì í sì pé làákà yín ló dé bẹ́ẹ̀ kì í ṣe mọ̀ yín ó wọ ọlọ́run ló fún yín. ẹ̀gẹ́ ìfọ́n máa wò pé à sọ àgbìyànjú e àníjọ́rọ̀ náà tí mo ṣe wàhálà àṣà ìṣòdì class àṣà night class. ọba àkóòdù night class kó tó lọ sí morning class kó o ní. ọba wú ọkọ sí oru kíláàsì ọrú oru oru kíláàsì náà wàhálà sẹbẹ nìyẹn ó wọlé ọkọ sí lọsí ọbẹ kí n sagbara rẹ kí n ṣe rẹ ọkọ fẹ sí ọbẹ mi ń ọ ọ ọgbẹ kẹkẹ ó tó lè sọ tẹ ní tẹ náírà ó ni àbí kò fún o sì mú orí yẹn sójú kan ọmọ

ọlọ́pàá mọ́sà sọ wá kó gbé oṣù àwọn nǹkan báyìí ò sí ní àwọn yàrá kọ́ ní ilé mu aláyọ̀ sí ní ọlọ́pàá sọ wá kó mẹ́ ọlọ́pàá bá fún wọn ṣe kìlọ̀. ọlọ́pàá tẹ bá wá fún àwọn aláìní lẹ́kọ̀ọ́ wọn wọn la tó ṣeré wò ẹ má wàá fún wọn lásìkò ẹ̀kọ́ mọ́ni gbogbo ẹ̀ ló fẹ́ kó fún wọn lẹ́ẹ̀kan náà o wọ́n ní gbólóhùn wàrà àtúnṣe ìkútọ́lọ́ ọba sọ̀rọ̀ yìí wọ́n lọ sọ̀kalẹ̀ nípa àkànnà alárúbáwá wọ́n níjọ́ tó ń wọnú oko tiẹ̀ tọ́lọ́ kó èrè oko ó ní gbogbo ẹ tó bá ti tọ́lọ̀ ọ̀hún lónìí ní ìmọ̀bí ṣe lálejò gbogbo tó kó nínú oko rẹ̀ níjọ́ yẹn rẹ̀ ní àwọn èèyàn sì wá sí ìdúró ṣe lálejò ṣe lálejò tó fi dèrò lẹ́ nígbà tó máa dèrò lẹ́ta ní bá ní ẹsẹ̀ náà yẹn para yín à wà á. Sọlá tó ṣeré kó ẹ mọ́ ṣàṣejù ibi tẹ́lẹ̀ àwọn tààrí ká ọ̀ wá ní lọ gbowó oṣù rẹ lọ́fíìsì wá ní hánà ìbò ìmọ̀sáké mo nífẹ̀ẹ́ àwọn àwọn àwọn mùsùlùmí gbogbo one two wọn kó wọn ní ọ́fíìsì ọ̀pọ̀ kẹkẹ fàjẹ́ kí yọ owó mọ́kẹ́lẹ́ kuma ló kàn pé kò súnmọ́ fi ṣe símọ́tò wáyé ten thousand naira wọ́n kà forty thousand naira ìwọ́n lọ́nà kò ní kókó. kí ni ìyàwó àtọmọdé ó dánu lójú tó bá délé tó bá sọ fún màdá bá lè dé tó bá sọ fún màdá. àwọn mùsùlùmí náà wá bá mi àwọn káríkà kan náà bá mi.

وهي المنع النبي صلى الله عليه وسلم wọ́n fi lọ́dọ̀ rẹ̀ pé ayé sọ́dà kọ̀ ayé wọ́n ní sàrà òlótò ló dáa jù ó ní sàrà tó dáa jù òun ní kó sí sàrà wà á ń tà sọ̀hí hàn ṣẹ̀fí hàn tàkàkùn fàkìrọ̀. tá a máa lò lórí rẹ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀. Oníṣàrà tó dáa òun ni kó o ṣe sàárà lásìkò gbàtọ̀ lálàáfíà tí lè fi oṣù ọmọ kú lọ. Bàbá òun náà ti mọ̀ pé ẹni pé ẹni tí HIV bá mú ọlọ́mọdé àárẹ̀ àwọn obìnrin náà. Àbẹ̀rẹ̀ tí káńsà bá mú òun náà ti mọ̀ pé láàárín ọdún kan ó fún lọ́rùn ọ̀bọ̀dún méjì ó fún lọ́rùn òun ṣe kí ni ó súnmọ́ fún òun ṣe kí ni bọ́wọ́n ta sí nípa àwọn owó tó ti wá sí kàràmù tó kó jọ sínú ilé láti jọ yìí ó wà lọ owó dáàbò lábẹ́ sọ́kà rí àwọn ìjọba fún ọba ọba fún ọmọ báyìí ọba fún ọmọ káàkiri sàrà yìí ló wọ́n náà ti mọ̀ kọ́jọ́ kú ẹ̀ sẹ́kìnì ó lè so máa ọ̀ lálàáfíà kan sàtífíkẹ́tì rẹ kí wọ́n sáyẹn rẹ ló kú wọ́n ti sẹ́kìnì wọ́n ti gbà á kọ́tà sáyẹn mi.

ṣẹ̀kí rán àmọ́ tó ṣe gẹ́nu ó tún sàrùn díẹ̀ ó ṣe gẹ́nu àṣàrùn díẹ̀ kìí ṣe àwọn tí wọ́n máa sọ yẹn o àwọn pẹ́kọ̀ ọmọ náà náà kà kò wò pé ìmọ̀lówó mi pamọ́ kí ni màá jẹ lọ́la ìmọ̀lówó mi pamọ́ ẹ̀ ó ṣe ṣe kí ọmọ sàrífẹ́ ní bùkátà àjálù àwọn ìlú kan lè dé kọ́nà mẹ́jọ ṣẹlẹ̀ sí wa kí ní sàrẹ́sàrẹ́ fi bí kọ́ra tọ́jú rẹ̀ níwọ̀n bá díẹ̀ kí ló wá fà tó fi ṣe bẹ́ẹ̀ kàkà olùfà ọ̀rọ̀ òfin ṣe kí ni òun pa ló ṣe ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ ní wa torí pé kò sí ọ̀dá. àmọ́ ẹni tó bá ti kó bàbá náà wà lá oríire ni fún ọ àpẹẹrẹ kó súnmọ́ fún ọdún wa àdìjẹ́ náà torí pé àwọn sáré kàwé lórí ni wọ́n pọ̀ láyé jẹun náà kó o gàrí làárọ̀ kó o lọ́sọ̀ tó fún un lálẹ́ ní ọdún tó lọ́wọ́ àlá dáríkà ni ọkọ̀ láti tó lọ́sì lọ́kọ̀ yìí dáríkà ni ọkọ̀ láyé jẹun náà àwọn olówó yẹn wọ́n mọ̀ wọ́n wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ wà lẹ́jọ́ náà níbi tí àwọn ọ̀rọ̀ owó tí ó kàn délẹ̀ tí ó kàn mọ́lẹ̀. Torí Nàìjíríà sọ̀rọ̀ àlùsàlà ó ní wàá fi páyọ̀ sí kó sì ọba wọlé dé. Tó sì bá wọlé nígbà mi náà ni ẹlòmíì ní kàkà kí bẹ̀rù ọlọ́wọ́ ọba àdó lékún sí yóò lè gé ni yóò lè kú ni. Tí ọba ló jẹjẹrẹ ọkàn báyìí, tọ́ba tẹ̀ bí rọ́jú tó orí mi ṣe kí ni tó ọrọ́jú fúnra rẹ ìyàwó rẹ mi ṣe kí ni kò ní ọrọ́jú kátó wà púpọ̀ mọ́. anábìrin tá àmọ́nù lòdì náà tó tún máa fi owó kan ọ̀rọ̀ tó lè rí tó fi owó kan ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀yìn sọ̀rọ̀ torí ẹ̀mí ọlọ́run wọlá tó ṣeré kù. ìtọ́nà ọba sọ fún wa nígbà yẹn lọ sọ fún wa nígbà tó ní ajẹ ká mọ̀ oníkẹ́ni wàlà àtúnṣe kò kùló wáṣọ̀rọ̀ bó wàlà àtúnṣe kò tẹ́ bá máa jẹ tẹ́ bá sì mú ẹ mẹ́jà jẹ jù. kẹ́sìtọ́ọ̀tù tọ́á kí ọmọ jẹun jù ní ìyàdọ́rọ̀ ìjẹ́sùmá ìmá kó nira bá kíni ara wàlà àkìlà kí sì máa kó nira bá àbáyé ọ̀gbọ́n.

وكلوا واشربوا ولا تسرفوا ọlọ́run ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ọ ẹ sì mú èmi wọ̀nyọ̀ dára lórí àmì ẹ má sì àjẹ jù. torí kí mi níbi àwọn aláṣẹ jù mi níbi àwọn aláṣẹ jù lẹ́nu bá jẹun tó báyìí. sọ fẹ́ bí màá ọ̀gbádùn ni o inú mi kí ló dé. tó bá fẹ́ dìde yóò wá dìde jì. yóò dìde jì. ọlọ́pàá sọ wa bẹ́ẹ̀. ẹgẹ́ bí ọmọ kan fún ọ̀rọ̀ yìí wọ́n ní akaba alàlùkìwá ni wàká ní àkíkà. akaba alàlùkìwá ni wàká ní àkíkà. ó lè jẹun alájẹranjú ni oúnjẹ kú nígbà tó débi tí ó ti jẹun báyìí wọ́n bá kú jẹ sórí tébù níbi dání tébù. a owó fi ọbẹ̀ sọ. wọ́n ní serve yourself serve yourself. ó mú ẹ̀bà oṣù mẹ́ta àmàlà oṣù márùn-ún mẹ́mẹ́ ọmọbi mẹ́ta ó sì ráìsì létí méjì ọbẹ̀ ọ ọkọ rẹ̀ ni àbá kí ṣe ń jẹ ní ìdíje ìsàlẹ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ ó ti jẹ́ òun ni àbá òdùrà ń tó lọ́lẹ̀lẹ̀ ó sì fẹ́ parí oúnjẹ tíyàn mẹ́wàá fẹ́ jẹ tán òun nìkan nígbà tó wá jẹ níbi kan ẹ̀hìn palamá kọ́ tó kọ́là fẹ́ dìde báyìí wa lè dìde gbéra rẹ̀ ó gbéra kò bẹ́ẹ̀ bá ń jàjẹjù tí bá ń mu àmujù yàtọ̀ rò jésù má wàlá àpìlà. àwọn ọmọ sọ bẹ́ẹ̀ yóò kó nira bára ká yóò sì kó nira bára. lórí ẹ̀rọ àgbẹ̀bí sọ fún wa pé màmá la àbùnà àdàmàwé á àṣàrà ní bá yé. òjíṣẹ́ ọlọ́run ọba ní pé ọmọ ànábì àdámà kò ní máa rọ àpò kan ìyẹn ni pé kọ̀ǹténà kan kó mọ wá rọ nǹkan sí kó kún kó tó dúró bí ọmọ ènìyàn ṣe máa ń kú lu àkóónú rẹ̀ lọ ẹ̀gbọ́ pé ọmọ ànábì ádámù ní máa rọ nǹkan sínú àpò kan bóyá láìsí lọ́rọ̀ sínú àpò ní bóyá wà ní bóyá lùbọ́ ni àbúmi lọ́rọ̀ sínú kíni lọ́rọ̀ sínú lọ́rọ̀ sínú kọ̀ǹténà lọ́rọ̀ sí ni. anabi ní ọmọ anabi ò ní máa rọ kankan sínú obì kan kí nǹkan yẹn wá já burú fún tó ju ikùn rẹ̀ tí ń kúlù pẹ̀lú oúnjẹ tó bá jẹ ọjọ́ kèéyó kèéyó oye tó bá lò dé ẹkùn gbọ́dọ̀ bá rẹ̀ ká ah, ṣé kò sí ọ. yọmọ wa rọ ànábì ní gbogbo tí ẹ máa kúrò láyé tọ́mọ ànábì ànábì máa kúrò láyé kò séyìí tó burú tó bá yẹ ká burú tiẹ̀ nìkan yẹn tẹ́lẹ̀ kò séyìí tó burú ju bá a ṣe ń kúrò fún ara wa lọ. olùtorí ẹ̀ olùtútù ọmọ anabi adama wọ́n di àwọn òkèlè bíi méjì tí ó kà jẹ́ pọ́lẹ̀ yóò jẹ́ lágbára olùtútù ọ jíjẹ tó ti jẹ́ àlàáfíà máa dé kò sí kúrẹ́ wọ́n láàárẹ̀ fẹ́rẹ̀ wọ́n kí nínú tí sábà àwọn ni àwọn oúnjẹ tá a máa mix mọ́ra wọn tó bá jẹ́ pé oúnjẹ kan la bá jẹ tí èsì mixing oúnjẹ kan la bá jẹ àárẹ̀ òun pọ̀ tó báyìí. pé oúnjẹ la jẹ́ gíní làá máa làárẹ̀ lórí pọ̀ tó báyìí ọwọ́ ọjọ́ tọ̀hún. ni ẹgbẹ́ tọ́ ọba wá ní òní gbọ́ ànábì ní létọ̀ àmì yìí ọ̀dà ikùn rẹ̀ yẹn ikùn yẹn ló báyìí náà lọ kó lé gíní nígbà bí sọ́màkì rẹ̀ jáde kó lé sí gíní kò ní jù àbí sọ́màkì gbẹ́lẹ̀ mọ́ pé kò ní jù báyìí náà lọ. wọ́n á pín sí mẹ́ta wọ́n yóò tó wá sí lórí fifty naira ẹlòmí ó ṣẹgbẹ́ fún yàrá lẹ́nu fifty naira ọlọ́run ò lè jẹ́ èmi yóò tún wú ebúlẹ̀ yóò tún wú ebúlẹ̀ yóò tún wá wú ní yóò dà padà sẹ́yìn lẹ́yìn lọ́wọ́ anábìrin ẹ̀rọra ti ìdámú yín mẹ́ta ẹ̀fìdá kan jẹ oúnjẹ ẹ̀fìdá kan mu omi ẹ wá fi ìdáka yòókù lẹ̀ kú kẹ́ ẹ máa fi ní lọlẹ̀ kẹ́ ẹ máa fi ní lókè ó lè yàn lọ́dà fún yín yóò sì lálàáfíà ọláyà lálàáfíà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ìtàbàtì sọ yẹn wọ́n láì bó ṣe rí nìyẹn wọ́n pírátìsì rẹ̀ wà lóore lẹ́lẹ́ mo fọ́ lọ́dọ̀ kan wà muhammed sọ pírátìsì rẹ̀ tó lọ́ máa ní kó lè rọrùn fún ẹ pírátìsì rẹ̀ báwa gbé ọ̀ṣẹ́ lówó lọ́wọ́ rẹ̀ sí i tó bá ṣe nísìnyí tó bá lówó lọ́yọ̀ mọ́ ládìgbà yẹn àsùtò òmùrọ̀rọ̀ yìí francis fọkàn lánìyàn pé mo fẹ́ lo ntànà bíi ní àṣẹ kọ̀ọ̀rọ̀ géèjì ojú ẹ̀rẹ̀ kó géèjì o bá ti ní kó o ṣe mo tó ṣe mọ yójú stop rẹ̀ tó ṣe mọ lọ yóò lọ stop rẹ̀ francis rẹ̀ lọ́dún kan wọ́n láàyè ó rò rẹ̀. torí kò sí ntànà bíi bá sọ tó bá ti jẹ́ pé ọlọ́láàfíà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló sì bá kò kàn sí ìṣẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ sí ìbímọ. ọlọ́pàá mọ́sá ṣe ní rọrùn fún wa ọlọ́pàá ṣe ní rọrùn fún wa wọn náà máa fáàdì díẹ̀ díẹ̀ máa jẹ́ kẹ́ni fáàdì díẹ̀ díẹ̀ èmi náà máa fáàdì díẹ̀ díẹ̀ ó sì kọ́ mi gbọ́jọ́ náà wọn dáadáa tí n bá fẹ́ ó ti láwọn oúnjẹ kan sí ìmọ̀ tí n bá fẹ́ jẹ́ ìrìn jẹ púpọ̀ oúnjẹ ọ̀sán ni oúnjẹ alẹ́ ni ìrìn ṣe kéde ìrìn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà so ó ní pé mo tóbi sí dáadáa ni ẹnìkan ní méjì òní òní ah ó dá mi màmá ni ẹ tóbi jù báyìí lọ tẹ́lẹ̀ ah ó lè dá mi mà kí wá sẹ́nìkan ló wí ma kí sẹ́nìkan ló ṣe kí ni ló wí ma ó lè dá mi mà ìjọ náà lọ́wọ́ ọmọ sí mọ̀ jẹ ni òkè ni ọlọ́mọsá fún wa ní àlékún àlàáfíà lásìkò ọlọ́mọ àlá ẹ wá kékeré fún wa lókun kan ògùn náà dá gbọ́dọ̀ wa lè lò ọlọ́kọjá lè lò ẹ̀sẹ̀ bá lẹ́ni tọ́rẹ̀ gan-an àbí ààrẹ máa ń dààmú tó bá lè lògùn yìí ah! pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ́hùn yóò gbádùn yóò dẹ̀gẹ́ ni ọgbà mujarrabu àwọn èèyàn ti dán o ayé dẹ̀gẹ́ ni ó ti dán o tẹ́sí sọ ṣéèkù náà al-imam al-albani rahimahullah wọ́n dán ogun yẹn o wọ́n sì rí yàtọ̀ náà láàfíà wọn wọ́n rí yàtọ̀ àárẹ̀ kan máa ń ṣe wọ́n wọ́n níbi ọdún mẹ́wàá làwọn fi làárẹ̀ yẹn fi ń bá wọn pa níjọ́ táwọn dákítọ́n dákínní yẹ̀wò ọlọ́run sì ní kí àwọn kan sì lọ máa àmọ́ ó lágbàá o torí ẹni tí a bá lò ẹni tó bá jẹ́ pé ọ̀fẹ́ gbádùn rárá òun ni kó ṣe kíni kó lò wọ́n tó bá fẹ́ tó ṣe pé àárẹ̀ díẹ̀ nìkan ṣe àti lùṣe yóò yàn ọ́ la ẹlòmínà tó tẹ̀sí ẹ̀ kọ́ra wọn lò fún ya arúgbó tí ó lè rìn tí ó lè ṣe kankan ó sì dẹni tí ń rìn padà. táàkà ẹ̀ amúnídì determination to strong òun ni pé fún odidi forty days òní jẹun. òní jẹun nǹkan kan tó ń di oúnjẹ kọ́dà òní mú fruit ó ní mu mineral àmọ́ wàá máa mu mi àwọn tẹ̀gẹ́ ni omi lásán forty days forty days náà ni gbogbo àwọn tó ti stọ̀ sára rẹ̀ yóò ṣe kí ni wọ́n máa flush down máa flush ẹ̀ down nígbà tí èèyàn flush ìgbẹ́ tọ́lẹ̀tì. omi nìkan sheikh albani rahimahullah wọn nígbà táwọn ṣe tó bá pé ní twenty kìíní kan days àwọn atravel jẹ́ wọn bọ̀rọ̀ dá wà lọ bàbá wọn travel àwọn adé airport kan àwọn kan gbóòórùn àwọn àwọn nǹkan oríṣiríṣi tí wọn ti gé ni tí wọ́n dín àwọn ohun yẹn ló kó sí àwọn ẹni mú báyìí àbá àwọn fẹ́ àwọn bá ṣèjì lójú ẹsẹ̀. ó di pé àwọn fẹ́ dákú àfi káwọn oúnjẹ yìí. àwọn ò àwọn ò gbádùn mọ́ àwọn ọmọ táwọn ṣe mọ́ lójú ẹsẹ̀ àmọ́ àwọn wò pé no àwọn ní táwọn torí ẹ̀ ṣe wọ́n sì rò gbọ́jú wọ́n gbé e mọ́ra wọ́n fi gbẹ́mìí wọn kó bẹ́ẹ̀. Snap will look what it is. Omi lásán. Sọ́jà lè ṣe three days ọba gbọ́ tí wọ́n ń lé ẹyin bẹ́ẹ̀ o. amọ́tò ọba ṣe wọ̀n láàyè pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ló sábà lọ. àwọn dókítà ni wọ́n sọ àwọn èèyàn sì ń da òun ṣẹ́gẹ́ ni. wọ́n lè máa wọ̀ kí àṣeyàn lè ṣe bí aláwọ̀ kan lọ́dún sẹ́yìn Abu Dharr al-Ghifari níjọ́ tó fẹ́ gba Islam. tọlọ sọ̀rọ̀ kan nípa anábì nínú mẹ́ta kó tó di pé ó kẹ ìgbàanú ìsìláàmù tán tí wọ́n lù ó ní odidi thirty days lówó ọdẹ gẹ́ni lówó omi omi zamzamu nìkan lòún mu wọ́n lù òun tó wù ú omi nìkan ní mu níbi ó kàn bí àti lè di kó ń bò. lẹ́yìn tí dá sí dé sí pé ọlọ́run tó wá kádàrá pé kó tó wá rí Abubakar àtàmẹ́rì so ìkànnì náà tó máa jóore fún bẹ́ẹ̀ o nǹkan mu zamzam mu zamzam sẹ́kùn gbẹ̀gbẹ̀ fún rẹ̀ báwọn tó dọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn lè gbáyé tọ́lọ̀ bá fẹ́ sọ ìrẹ́lòmí tí ò ní jẹun tí ò ní jẹun àkàmọ́ tó sì máa ráyé gbé sẹ́wọ̀n kọ́lọ̀ lè ṣe àwọn òkúta bá dánú jẹ́ náà ni ẹ́ kí lákẹ̀mọ́ jẹ́ káwọn jẹun ní àwọn jẹ níta bá fẹ́ àmọ́ tó lọ́ọ̀ bá fẹ́ ká jẹun àní ṣe kíni àní jẹ tẹ́bi ò ní pọ́ torí ẹ̀ tíráì kó lògùn yẹn kọ́lọ́mọ́jà rẹ̀ ò sí wa owó ń dá ọ̀rẹ́ ṣe kọ́lọ́mọ́sọ̀ wa kọ́ lálàáfíà ẹ bá sàmì fún wọn ọlọ́ba fún wọn lálàáfíà ọlọ́jọ́ kò sí ọlọ́run wọn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ادعو الله ولا ارجو تسليم القران اليه اللهم صل على النبي والنسيم وعطاء ونسيم ادعو يسوع abẹ́rẹ́ ọlọ́mọba àdékún àlàáfíà ìjẹ́ ọlá tí wọ́n ti ṣe ọlọ́mọba abẹ́rẹ́ ọlọ́mọba àdékún ọlọ́mọba. Não, ele vai vir e ver. Ah, não, vou ver, mas. Não, não, não. Não. Sai. Veja, veja, veja. Aceite, sofre. tó bá ti. tó bá ti ní ìyàwó àti obìnrin tó tó sọ̀rọ̀ àlẹ́ ọmọ ní ìlú bá ṣe ìlú ọ̀rọ̀ àṣọ ní ìlú bá. tí tó kò tí wàá kú wọ́n mọ̀ sọ́lá ní títí ó yẹku yóò kú kò tó bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò kú kò tó bẹ́ẹ̀ bí ó kú sílẹ̀ bá sọ́tọ́ bá rẹ̀ yẹn tó dijọ́ kẹjọ tó yẹ kí ni ẹ̀tún wa kò yẹ ti gba aládàá ni tó bá ti ń sòkò kan bá rẹ̀ mọ̀ bá kí ni wọ́n mọ̀ kókó sí sàrà kò olórí kò tó sọ míì kò olórí torí pé sinani àbẹ́gbọ́ sinani nínú tọ́ba ayé jẹ́ ni ọlọ́run sì mọ̀ pé tí ọba ayé jẹ́ ni ó wá bá wa dé ní gbogbo ọ̀nà aburú mà ní sinna ọlọ́mọdé á ṣe gbogbo àwa tá a ti ṣe ọlọ́run sàn fúnjì fún wa gbogbo àwa tá a débẹ̀ ni ọlọ́run níjà débẹ̀ eribu mà ní ọ̀la eribu ni àbí kọ́ sọ́ra rẹ̀ tó bá gbìyànjú tó bá fi lè múra rẹ̀ dúró tó ṣe sí náà à ọlọ́run kírẹ́dìtì rẹ̀ ọlọ́run ti ni à ní àníyàn dáadáa kò sí dáadáa ńlẹ̀ tí ara rẹ̀ bá gbé fúkẹ́ fúkẹ́ fúkẹ́ kí lọ́lọ́ ṣe lọ́ gbáwẹ̀ sì máa rìn síbi tí ara rẹ̀ ti máa gbé fúkẹ́ fúkẹ́ mọ́ nítòsí tọ́lá àrìṣẹ́jú mẹ́ta márùn-ún nísìnyí táwọn rẹ̀ ṣe ni tẹ́wàá lẹ́mọ̀ àwọn òkè àwọn ọmọ ti parí o ó dẹ̀ ti ṣe lọ́wọ́ bàálà lọ́sẹ̀ tó lágbà ó dẹ̀ ti ba fámìlì kan jẹ́ ó ti ba fámìlì kan jẹ́ ẹni tó súnmọ́ yìí tó bá doyún tó bá doyún ni tó bá doyún sọmọ pé ọba àtọmọ yẹn jẹ́ ó jẹ́ wọn yìí ó ní bàbá àbórí lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ìwọ súnmọ́ òun ní tó bá ti ń gbádùn wọ tó ti gbé tó gbádùn rẹ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ra yí wọ́n padà wá lọ́kọ yóò padà mọ́ wá fi ìwọ sọ́sáìsì ọkọ̀ pé lágbájá ara burú sí lẹ́nu ìwọ ń súnmọ́ sọ́ọ̀sì mọ̀ pé ọlọ́run ọba àlá ó fún alágbára jura wa lọ àbí ìwọ ti súnmọ́ ohun tí ń bá rẹ̀ jẹ́ ẹ̀rọ apàdà fẹ́ra yín ọ̀rọ̀ yìí tó sì pọ̀ náà ní bẹ́kẹ́ni ninety percent wọn padà fẹ́ra tó fẹ́ra wọn náà ni wọ́n ti ṣe níbú síwájú pàtó ọwọ́ mọ̀ yẹn pé kò kájú ẹ̀ kò lè tó bá ti wá wà pẹ̀lú ọkọ ẹ̀wọ̀n rántí olùsùn tó bá fẹ́ra núta tẹ́ bá pàdé ara wọn padà network wọn máa ti kíni máa connect tó bá jẹ́ páàbù náà tó ti lágbọ̀ọ́yé ọlọ́mọdé rárá burú obìnrin tó bá ní ìdí rẹ tó bá ṣe fún ọ lójú méjèèjì ó lè mú ọ ọfà rẹ ó ṣe kíni yóò mú ọkàn tó máa wẹ́ pé àgbo ń ṣe kíni àgbo ń yáàlì ọlọ́run ṣètò wa

ọba ní pé òun fẹ́ kí ọkọ̀ ọkọ̀ òun lẹ́ oṣù sọ́fà nàbí ọjọ́ ìṣẹ́jú nífẹ̀ẹ́ rẹ̀ máa nàbí jẹ́ ọmọdé pé ọwọ́ ọ̀kan àṣẹ pé àbúrò wa ṣẹlẹ̀ fílẹ̀ ọwọ́ àpò ọwọ́ àrò mi mọ̀tọ́ mi kọ̀tọ́jọ́ kò tó sùn ọba nẹ́bí wa muhammad mú etí ọwọ́ ní ọkọ̀ òun tó ń fẹ́ nísìn kò jù báyìí náà lọ létí àbí àti níjà sọ èsì rí mo fẹ́ pa àsọ́dọ̀ bàlátájú òun fẹ́ pa àsọ́dọ̀ tó ń filẹ̀ torí pé ó ti tẹ̀sí àwọn méjèèjì ó ti rí pé tuntun yóò dé kíni kò ṣaka ẹ̀rọ aburú mẹ́rin ó pa ó pa òun kó ní ọkàn òun ànábi wa ni a ó lè kó lábẹ́rẹ̀ àgbà tó bá tó tẹ̀sí rẹ̀ dá tó gbádùn ẹ̀ ẹ̀hìn ó ti gbádùn mi òun jẹ́ padà sọ́hùn. torí ẹ̀ ni pé nínú aburú sinami eléyìí èso sinamu dada ló ṣe o àmọ́ ó torí pé wọn ò rọ́kọ̀ gbádùn mọ́ ó yà ní fi tuntun yìí lẹ̀ ní padà sọ́dọ̀ ọ́. tani yẹn ìkànnìyàjò kan lọ jẹ́ máa lọ mánéjì yìí àwọn nǹkan mi ti sẹ́nu ọlọ́mọdé àṣọ wa kó mi ti yẹ sọ lóko láyé o ọlọ́mọdé wa ló sì náà o lọ́lọ́run fi ní ní ilá àwọn mùsùlùmí kàkà ẹ ní o torí Ị ma kíni ìbẹ̀ǹbẹ̀ oníṣìí lọ́nà ni kí wọ́n fẹ́ra wọn àwọn oníkóso máa gbádùn ara wọn fúláwọn náà ti mọ̀ra rẹ̀ táwọn jọ ń ṣe ìwọ máa fẹ́ o àbíkọ́ lọ fẹ́ lẹ́bọ àmọ́ kí onye wá fẹ́ à ọlọ́mọdé pàdé o torí kéèyàn torí ẹ má ṣe o ọmọ ẹ tẹ́tí lọ́kọ tẹ́tí láya ẹ sùúrù o yóò máa gbé yín o ẹ ọlọ́run sáàrọ̀ ju márùn lọ tí ó ti máa rẹ̀ tó bá ti rọ́jú wọn wà níbi agbo bí táwọn ẹni eré ń bẹ ọjọ́ yẹn máa tójọ́ kan ọjọ́ yẹn máa tó kíni wọ́n máa tójọ́ kọ́kọ́ lọ kó jìnnà ní kó jìnnà ìsìnà ọ̀pá kó jìnnà wọ́n máa twenty five years thirty years kọ́dà tó bá jẹ́ forty tó bá jẹ́ pé thirty years ìyẹn tó ní ni tó bá jẹ́ forty years wọ́n ní jọ́ kan náà ni. ó ní jọ́ kan náà ni ṣé sùúrù náà. ọlọ́ni wọlé la kọ́ ha ìlọlẹ́bí na sọ́dà o nígbà sọ yìí kò sẹ́ni tí ó gbà o àfàwọn tó máa ní sòrò o àbàwọn tó bá ní sùúrù wàá mọ̀ pé tó bá ní sùúrù ọ̀gbẹ̀tẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o rọ́jú o mọ́tò kó gún ẹ o rọ́jú o kọ́ kó o lè gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlá ọlọ́ni ìnàmọ́ ìwà fọ̀sọ́bìrúnà àjùrọ̀ wọn gbègbè ìrìnsà ọlọ́ni ẹ pé màá sẹ́yìn lẹ́sàn ẹ̀yin tó bá ṣe sùúrù lórí àwọn nǹkan báyìí o ń

wọ́n sáà máa jòkó wà sí kọ́mọ lọ bí dáadáa kọ́mọ máa wá lè fi wọn tán bọ̀ mọ́ lọ rí wọn mọ́jòkó ta tọ́ ọ̀bá ti rí wọn ìgbàwá lẹ́sẹ̀ kí ni tó bá lè fi ronú lé sàwùsù bí láì wọn báyìí nílò jòkó fi rò kó ara rẹ̀ ń bù ni sọ mọ́ ọbẹ̀ bá kó náà ẹ̀ ọlọ́run ló dáa bẹ́ẹ̀ yóò béèrè kó sì béèrè kánà rẹ máa béèrè wọn oríire kan náà ni kó lè wá gbalada ó ti yé ó sì kéde wàá sọ́ra rẹ̀ ọlọ́run mọ́sá sí nírọ̀ nǹkan wa ọlọ́run ti kalẹ̀ rí sí òun yẹn láti kọ́ sí ọlọ́run bá gbogbo opportunity ni fún ẹ láti kọ́ lọ́run bá pàtó bá fi lè ṣe opportunity ni fún ẹ kí ló dé àwọn obìnrin tó máa wá rárá mú jù mí lọ ẹ̀yin ọkùnrin ọ̀bẹ rárá mú ẹ obìnrin tó máa obìnrin míì ra rẹ̀ sọ́dún yìí lọ kí ló dé. ọlọ́mọ sábà wá sí nírọ̀ ọlọ́mọ nàìjíríà ni ọ̀dà ló jẹ́ ìyàwó máa tó ń pẹ́ tó báyìí lóòótọ́ ìlú mi náà da ọtí ìyàwó wọn máa ń pẹ́ wò látara páwọn náà padà ń bọ̀ra wọn wọ́n sọ wọ́n sọ owó sàdáàkì di góòdù góòdù ńlá àmọ́ nàìjíríà tí ọ̀dà ọtí jẹ́ gbogbo ọmọdé kí ni máa bàjẹ́ báyìí ọlọ́jọ́ nàìjíríà ọ̀dà kámọ̀ ọ̀rá àwọn ọmọ twenty years kọ́mọ̀ sí ìyàwó àwọn ọmọ twenty five years kọ́mọ̀ sí ìyàwó àwọn ọmọ twenty two years kọ́mọ̀ sí ìyàwó ẹ má ṣe ìyàwó ẹ má ṣe ìyàwó lọ ẹgbẹ́ ìyàwó sílé àwọn ọmọ eighteen years kọ́mọ̀ sí ìyàwó ọlọ́jà àárín wọn ẹ ṣe pé kọ́mọ̀ sí nàìjíríà ọ̀dà tó bẹ̀ kóbi ìwọ́pọ̀ sọ pé ẹ̀yà wọ́n kàn máa lọ kàwé rẹ̀ lọ máa lọ kàkéwò rẹ̀ lọ ìmọ̀ bọ́ tọ́jú ìyàwó ẹ̀ ìmọ̀ ọdún kẹ́rin tọ́jú ìyàwó ẹ̀ ó fi ní ṣèṣirà ní wọ́n lọ́mọ́sàbà síbẹ̀ ṣébi tí òun yọ lọ́nà ohun tó fẹ́ bọ́yàwó ọmọ kọ̀ọ̀rọ̀ رمضان ولدي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك رمضان ولدي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك رمضان ولدي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك رمضان ولدي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك رمضان ولدي سبحانك اللهم وبحمدك